النووي رحمه الله الكتابة في كحيانا ني أمين ونوب الله سبحانه وتعالى ونوب سبحانه وتعالى جاكما بي ونوب كاتيانا سبحانه وتعالى آه، مقدمة معلفة إمام الله وإنما بلا بلد بسم الله الرحمن الرحيم الحمد لله واحد القهار وكيف قلنا بابا سوء وبالكم بالبوبين كمان على عزيز الجبار خليد له وبعد ما في الدنيا مصور الليل على النهار بعد ما في ربوبية تذكرة لأولي القلوب والأبصار من جوازف وبعضوان يقصدنا السوية ثلاثة تذكرة لذاب العذاب من جاي هاتي سبب بعضوان يقصدنا واعتبار في ويتي الذي أنقذ من حركة من استثناه أقول قوص عليك أنه يجي أو تسألت عليه تبدأون في هذه الدار أو أنكم مقلعيكم فردود مولاي وقلعيكم صنع بمراقبته وإدامة أفكار أو أنكم مقلعيكم من أجمع جبرلون وبا هذه ما رنون قرلون قوبا والملازمة الاندعاز والأفكار دائما يرولون بهم وام يتمثلون بهم فقهم بالأذاب في طاعته لا يكون يكون قوس لجمة لا يشعلون بهم وتعرف به بالدار القرار ونكون ما يدعوها ولي جري لي على الكيامة وعظم مما يسقطه ويوجب دار البوار wọ́n yẹ máa kọ́ra fún gbogbo ní ìbínú ọlọ́wọ́n ba àtijọ́ ọ̀sán wọn dídé wà lé òfò ọmọ àfúgbà bí ara gbáàlìkà wọ́n dẹ̀ mú sẹ́lẹ̀ bá kàkà yóò rí àwà gbogbo wa gaba sí ìsí ni wọ́n wà nù jẹ̀ra ni wọ́n wà nù nira ni wọ́n wà gbogbo wọn kọ́kọ́ dà ní má yẹ àtúwà àti gbogbo abúlága amdin ìtúgbìtìnú ọpẹ́ nínú ọpẹ́ mo gbígbọ́ ọba ìtúgbàjù wà àṣìkáwò tí ìmọ̀ jù nú ọpẹ́ wà àṣìmáìláwò èyí tó kúrò nínú ọpẹ́ wà àmà èyí tó kàkà sí nú ọpẹ́ mo rí kúrò ọba aṣàlù aláìláìlọ́lá albaro karim ẹ̀yìn náà mo jẹ́rìí dúkù sí náà dúkù sọ̀pọ̀ ọlọ́wọ́ ọba nìkan tó bá dáadáa bọ́lọ́rẹ̀ jùlọ ọ̀rọ̀ ọ̀fọ̀ rahim bàálà nú ọba ìṣàkíọ̀rùn وأشهد أن سيدنا بين مدينة الأسود محمدا محمد صلى الله عليه وسلم عبده ورسوله أروى الله بني جيشيانا بني وحبيبه كل شيانا بني وخليله أيوة الله بني على هذه إلى صراط المستقيم سيدنا التارة الداعي إلى الدين القويم السياسة وسجدي صلوات الله وسلامه عليه أما كيلو بعد كيلو بعد الفيلم برا صاير مليين هم بنبلو بعد يكبر وعلى كل أكيد الجموع وسائر الصالحين بالبينيري أخبار أين قد قال الله تعالى بيجي بايكي وما خلق الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يتكمون ọlọ́run ní mi ò dá ẹ̀jẹ̀ nínú àtúmọ̀ ènìyàn fún nǹkan tí mo tẹ̀sí mi lọ́ba mi ò bùkátà àgbẹ̀kan lọ wọn èsì lọ wọn bẹ́ẹ̀ ni ìdúrà kò fún jẹ. ààlọ́ kàṣírí ìhò bí anam kúlẹ̀ kú nílẹ̀ ìbáàdà ilé direct treatment ní kọ́lọ́n dáwà nítorí ìbáàdà ni. wàhálà àríhìn ìtìná ó ìmọ̀ kúlẹ̀ kú la. wọ́n á ti pàṣẹ lórí wọn àwọn ìròyìn wọn tó mú ní tó ń tó lọ́n torí ẹ̀dá wọn. وإرادة عن حظوظ الدنيا lẹ́ẹ̀kọ́ ìlú gbogbo àwọn ọ̀sọ́ ayé àwọn mìdímì ní ayé ìzàhádà ti nípa pé ìmọ̀kàlẹ̀ ayé nǹkan kan ṣàìnà ha dáàrù tànáàdì lórí ayé ìtọ́tàní láàmà al-ẹ̀kìláàdì kí sáà ìjọba gbé ọgbẹ́ ni bẹ́ẹ̀kọ́bọ̀ láàmọ́ òsùn dáwà nígbà pé àkàwé tí ó léwu ni kìí fi dá máa ìlú tó máa lọ bí lónìí ọ̀rẹ́ ààrẹ àkàrà in àǹkárù ní àhàlì wípé àwọn tó ń fi ní àwọn ẹrú ọlọ́wọ́n ọba àwọn ẹni ayé yìí ọmọ ní ọba kan àwọn tó ń fi náà ọba ọ̀ ààkọ́mọ náà sí ha àwọn tó kọ́ nílẹ̀ àká ìgbà ayé yìí ọmọ zuha náà làwọn tó múlẹ̀ ayé pẹrẹ àwọn tó ń gbódò ní ọ̀kadà ayé mọ̀kànlá ọ̀rọ̀ ọlọ́run bá ń sọ báyìí pé ìnáma ń fi ara tó dún nìyà àkójú ilé ayé yìí tí o ti gbà ìgbà iná àǹzẹ̀lọ́mì ọ̀sánmà bí òjò ní ìta ọ̀rọ̀ sọ̀mà àti ìdè nàbà bí ìnàbà tó àdúgbò àrùn máa wọ̀nyà wíbi àrídà àdúgbò ilẹ̀ nígbà yàkúrò náà tó wà náà nínú tí lè yẹn jẹ àwọn nǹkan ọ̀sìn nípa ìlà àrùn òrùfà nígbà tó wá ti wá lọ́sọ̀ọ́ tó ti gbìn bẹ́ẹ̀ nà tó ti lọ́tù dáadáa ìdílé àlọ́ anáhùn kọ́ àbẹ̀rù náà àlẹ́yà fáwọn a wọ́n bí nǹkan ẹ̀ tí wọ́n kọ́ àwọn àwọn lágbára lórí ẹ̀nu àtà àmúrú náà àti ọlọ́wọ́n bí wọ́n bá lẹ́lẹ́ àwọn nàhàrà lọ́kùnrin dàálà àfìdà lọ́wọ́ adé ọdún gbígbẹ́ ọdún gbígbẹ́ ọlọ́lọ́m tíkùn níbi àmì sai kun salo kun kulo ya yi lana yin dalika yi fasilu kome fattaro adam na kafira àwọn ààyà tí sọ̀rọ̀ kiri pọ̀ al'asana kọ́ọ̀yìn ọ̀rọ̀ kàfíjà sáàsà yìí ti gbada gbogbo iná lílá ìbá ti fi sọ̀dà nígbàjú ọlọ́run láwọn ẹ̀rú kùtù nílà káyì kọ́lá kó dúnìyà wọ̀ kọ́ọ̀fù fi sọ̀dà kọ́lé ayé sílẹ̀ tó ń bẹ̀rù fìtínà ayé nígbàrú sí a falama alimu kílì ayé wọn àti kílì ayé اتخذوا صالح أعمال في أصفنا ما ما واشياء لواسق لكم توقوا صغروا لأينا فإذا كان آلها ما وصفنا وصفته قبل يعين المروي فوائد قبل يعين المروي فوائد وحالها ما ما خلقنا له ما قدمته وحالنا تسكوا ما خلقنا له من ما قدمته عشان دي دي دي دي fàákù alẹ́ mukallaf jẹ́ ọ̀rẹ́ gbẹ̀gbẹ̀ tí kọ́rù alága tó ti bẹ̀rẹ̀ ní ẹ̀sà àbúkú sí ìmọ̀sílẹ̀ àyà kúkúrò alẹ́ lọ́sí àyàwó ẹni ẹ̀sà àwọn ẹni ẹ̀sà wọ̀nyẹ́ sí lókù bí lápá olùmúhà ó tó ojú ọ̀nà àwọn tó ní làákà ti jìnà lọ absar wọ́n tó ní òkòye àbá ìmọ̀ àṣà àṣà tó ilé fọwọ́ akẹ́kọ̀ọ́ bí mo tún ti tàkàtúmọ̀ yìí تعدد مما صح من نبينا محمد ويتم بما انتهت عليه هذا مكتاكي بمنت متهد تعدد الطريق وأصعب الطريق اتبنى التارة اتبنى التارة تشريد الله في ذلك ليه وأرشد ما يسلكه من مسالك جد الله فيه ما تلقنا تعدد بما صح عن النبينا أنا يكون هو اتبنى منذ المهدد والنبي صلى الله عليه وسلم سيد الأولين والآخرين سيد الأولين والآخرين يجريون وعقرم السابقين أقول الله جميعا كل يوم تتواجه واللاحقين تضم بلينا صلوات الله والسلام عليه يقول الله ولوك وبنا بنا وعلى سائر النبيين كما نبي الله وبعوكم قال الله تعالى الله تعالى على البر والتقوى كما في الأول جادات قال الله وصح عن رسول الله صلى الله عليه وسلم أنه قال والله في عون العبد ما كان عبد في عون أخيه ولهم ما نقول له نما ما كان ما يله وأنه قال من دل على خير له مثل عشر فاعله فالشريفين فلا أنه قال من دعا إلى هدى كان له من أجل مثل أجور من تباعه لا ينقص من ذلك أجور الله أكبر هذه الألعاب من قال إلى هدمات سنك كان له من أجل أجور من تباعه يبقى هذا الجزء ناني لا ينقص من ذلك من أجور الجواني ذلك النبالة أنا وقال علي بن أبي طالب رضي الله عنه هو سنة لكي والله فوالله gbogbo la in ya ce Allah bi rajulun wahida kuma man gani ka tsiri karama karamana kai min umrin nan da dira ku kwaro fara'aytu ma adma muhtakiran fara'aytu ma an adma muhtakiran min ahli sahiha muwari kutin kubo niwa ba kuma hadisi da dalile mustamila ala ma sayakun tariqan shi ba ku jore yamma jawu jona sahili huwa ila akhirah jẹun muhassalan àdáàbì yìí kí wá mú àwọn ẹ̀kọ́ bẹ̀ síṣẹ́ bá a tí na tí ń bọ̀ zahira ní kí máa ti tán jami'ul kirgib duk àwọn sanjúgbò kirgib àti gẹ́rùgbà ni wasairo anuwa al'adari salikin jẹ́ nínú àwọn ọ̀nà ìfẹ́ sí àwọn tó ti gbọ́nà dáadáa من حديث الزهد إلا وأحاديث وأحاديث قبل إن مراجهم الزهد بشيء مدانية كان ورياض نفوس أتي أيوكا تهذيب الأخلاق ما قوية لكم سبع وفدها سهرات القلوب وعلاجها أتي سكما أتي وسكما وصيانة الجوارح أتي الضوارك لك وإزالة الرواج àti dànù gbogbo ẹ̀rú lóòfẹ́ bẹ́ẹ̀rẹ̀ dárígi makasu àrífẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sí àwọn tí wọ́n mọ́rọ̀ ọba alkalim tí wọ́n pinnu nínú síra yìí an la askura illa hadithan sahihan mi ò ní mú àdìsí kan wá fún ìṣẹ̀lẹ̀ lẹ́nu àmú wánú ẹ̀ lẹ́rù wa أصدر بأبغالي من القرآن العزيز آيات كريمات وما بيبدأ بابك ما بريري يقولوا عن آية القرآن لك عليك أوسع ما يحتاج إليه الدك هذا ما مو ما تسمي دي يتحق جميع وشرع ما معنى العفري هذا تلعلك مرة أو الفقراء النفائس من تنبيهات إنه دلو يتحديد فإذا كنت في آخر الحديث ما حديث ما لما سمعت لي اتفق عليه اتفق عليه ضماناه ثم نؤمن في رواه البخاري ومسلم كل بخاري مسلم أرجو من جرى إن تم هذا الكتاب لقد أن يكون سائكا جيبا لموتري ببكعكم إلى خيرات خيرات كتاب بإشاري حاجزا له من أنواع الكبائر ولا شيء يكون كان فيه جمهور ويبجى مهلكات الموضوع يسمى على كبائر أنا سائل آخر انتفاع في بشيء منه وان ديري من تلوه وقوما يا فارجان فريق من نوي يدخل كبافمي والوالدين يتوافي المشايخ يتوافى منه وسائر أحبابنا تلقاهم يا أول سوى المسلمين أجمعين المسلمين وعلى الله تكريم اعتمادنا ولو اعتمادي ولو بلق خرج بلا مقراتي وإليه تفويلي ولا المفتي على أمر نبلو واستجنابي يكتمي وحسبي الله ونعم الوكيل ولو باتي مني ولو فكالي ولا حول ولا قوة إلا بالله العزيز الحكيم يومك وصبر كتبك لا ولا حول ولا قوة إلا بالله العزيز الحكيم lọ́wọ́ ọba ọba lápàrí jùlọ ọba ní ọdún jùlọ ìparí mọ̀kúndì máa sáà nìyẹn náà kò máa sọ̀rọ̀ rẹ̀ sáré. wọ́n fún ọ ní òzàká wọ́n wọ́n lè fi kọ́ máa sí. àwọn òṣàkà àti kọ́ máa fún àwọn méjì ló ní fọ́ọ̀kì àti kọ́ máa fún ó di owó òṣàkà àwọn tó ní náà lọ́nkà in fact wọ́n ti dáadáa nígbà tí wọ́n kọ́ Sultan Bello tí wọ́n sì fi tún orí kọ́ mọ́nà tó kọ́ títí là lórí nìsí àwọn ọkọ̀ àwọn bọ̀ òṣàkà wọn fi kọ́ ó di but ní òṣèré àwọn ìfowóṣàkà kọ́ bá sí ó di nígbà tó náà fọlọ́wọ́ tó kọ́ yìí kó kó ìdíkáyọ̀ kó lè kó dẹ̀ bẹ̀rẹ̀ báyà sí eighteen million eighty million five times eight times eighty eighty times eight ní ọjọ́ yẹn twenty five times eight hundred times ten. Ah. two million yẹn two million náà mú wọ́n yẹn ní ìsìnkájẹ́ rẹ̀ mú eighty thousand eighty million wọ́n lè three million fún ọ̀sẹ̀dá million lọ́wọ́ rẹ̀ lórí ọjà kápá ọ̀sẹ̀ ẹ̀kọ́ ìjọba ìjọba fún ó yẹ yọ ipò mílíọ̀n ní eighty million yẹn two thousand two million àbíwá then twenty three week tọ́yọ̀ three million kó wọ́jú lè sàrà kòsìkò máa ti di dájú ìsẹ́ǹtì náà ní kejì náà láti owó ẹ̀ wọ́dí kọ́lẹ̀jì oúnjẹ oúnjẹ ní kọ́yọ̀ fún wọn tí wọ́n wà wọn ọ̀dà àwọn oúnjẹ ló yọ nígbà tí káyìrì kò yẹn lọ́wọ́ ẹ̀kọ́ nígbà àti èdè ó di wà nígbà òdìwé ni. Gbogbo òdìkú ló yọ fún nígbà tí kò mọ̀ lọ́sàkà wọn á mú sáásì tó lè yọ báyìí. Báyà tí wọ́n bù kalẹ̀ máa fi àǹtà ní ògbè fún. Gbogbo yóò sì bẹ̀rẹ̀ lọ́sàkà wá pé mọ́ọ̀sì yìí o. Mọ́ọ̀sì yìí tó ní wà lọ́sàkà wá sí pẹ̀ pé òun gbé fún mọ́ọ̀sì usmana kumasu orí ọgbọ̀n zera kumasu bá gbé ẹ̀sọ́ mi túnmọ̀ kìí ngọ́ kí wọ́n jọ fún ìmáàmù máa ti wákọ́ wágbé wálé ìwá fún mi ìgbà ìgbàlọ́ rẹ̀ Bẹ́ẹ̀m ẹ̀bá ń gbó yìí kó wá, ó di wọ́n rẹ̀ tí ẹ̀ ń ròyìn ọlọ́ balẹ̀kálá ló ní ọwọ́ nínú àdìs àmọ́wọ́ méjèèjì ọlọ́run ọ̀tọ́ ni wọ́n àdìs kàánà abúlé ẹ̀mí mọ́ olùgbà wa ẹni ní ọjọ́ kìámọ̀ ọlọ́wọ́ kàá sánmọ̀ ọwọ́ ọ̀tọ́ rẹ̀ ọkọ̀ òbílẹ̀ sí ọwọ́ àlàáfíà rẹ̀ ó fẹ́ kí wọ́n máa rí àwọn àdìs nìkan Bẹ́ẹ̀ni, ó ti kí wọ́n lè sí, ẹ ọwọ́ bẹ́ẹ̀ni ọlọ́ọ̀ba ọwọ́ ọ̀tún ní ìbáṣẹ olóògbé akẹ́kọ̀ọ́ bí wọ́n ti pé títọ́ ọlọ́ọ̀ba nìyẹn lẹ́sẹ̀ kàmísílẹ̀ èyí ọ̀nà ìṣú ọlọ́ọ̀ba tí wọ́n bá lọ́wọ́ ọ̀tún kó sì kí ibi lọ́wọ́ ọ̀tún àwọn ọ̀tún tiwa ni ìtiwa nìyẹn bí lè yí wa máa ń kọ́ ọwọ́ méjì ọwọ́ ọ̀tún ni àwọn pèlè máa yí wa láti sọ pé ọwọ́ ọ̀tún yẹn àtọwọ́ òsèlè láwùjọ olóògbé ọlọ́ọ̀tún kọ́ lọ́wọ́ méjì ọlọ́ọ̀tún báyìí wà nù كعلينا إلا هنا كذلك حتى علينا إلا أمور أمور أمور أمور أمور ترى قلب فيني وا قالوا منا قالوا قالوا قالوا منا قالوا حديث أكوا أكع ونا من العص حديث من كذا ومن العص حديث قالوا حديث kí a bá ń ṣàlàyé kí gbogbo àdìsá ọ̀fà mọ́ nínú ìyáàdì sọ yìí pé jíjẹ sọ yìí kò sí bẹ́ẹ̀ náà ni àbí ó sì ní àwọn àdìsí kan tó wà ń bẹ̀ tí ó jẹ. Ìjọba bí kò tó mú wáyé pé alkayis من دان نفسه وعمل بمنبر الموت هون ايه لو تريد بسرعة يبقى ما فعل عليك هنا ليه báwọn ọmọ ìyàlẹ̀ sọ̀rọ̀ nígbà yẹn. bá ní bẹ́ẹ̀ ibi ẹ̀ ọgbà ẹ̀kọ́ lọ́gbì ọ̀sẹ̀ àgbáyé lọ́gbẹ̀ lọ tó kíra àwọn ìgbà òṣèlú náà tó wà ìyàlẹ̀ sọ̀rọ̀ lórí ìgbà ó di wa òṣìṣẹ́ àgbáwí ní wúwú nìyẹn àmọ́ tó náà ó bá wọn fà tọwọ́ bọ́ máwọn àdéhùn mi ó di wọn tó yẹ ọmọ pé irú àdéhùn mọ́ kẹ́ra àlùkáyìí sùn mọ́ múlẹ̀ láìka àdéhùn yẹn gan àlùkáyìí sùn mọ́ nígbà náà sọ̀rọ̀ wà والعاجز من تمنى على نفسي ودماغه وعقلها من يبقي جملة كيكيس جملة كتجنة من من دائما ما تتعارك من السيد لي ولا ولا يكون هو ولا أما من قال لي ما في أنا جاري أنا جاري كان سوى كان قال القرآن ما قدر الله قدر حديث يعني ما قدر الله قدر هو المسلم لا ليس المسلم عن 182 the second last paragraph كله سواء جايوه ولمسلم عن ابن مسعود أم مرفوعا ولمسلم the last paragraph ولمسلم عن ابن عمر مرفوعا يتوي الله سماوات يوم القيامة وقعهم سماء نجم يوم القيامة ثم جعلهن بيد أيدينا لو أكسوا اثنين قولوا ثم يقولوا أنا الملك أنا الملك من أبا أين الجبارون او الجنين بدا قلب بدي هم بدا ثم يتبع العربين سبع الله وتعالى بيدي ثم يأخذهن بالشمال يوم كلاوان عسياري يقول من دابا العبدين ثم يقول أنا الملك من أبا أين الجبارون وأين المتكبرون الحمد لله ثم يقول wọ́n wọ́n bèèrè alájà nìyẹn. wọ́n bèèrè ta àmàlì bìsáárì nítorí tí wọ́n bẹ̀rẹ̀ fún un wọ́n yẹn kọ́ra wí fún wọn ni pé ìjọba àgbẹ̀rù fi pé láìpẹ́ ọdún ti di ìjẹ̀lẹ̀ ìjọba ti fi ọlá pàtìlẹ̀ ẹkọ̀rọ̀ ọdún ti fi ẹ̀rì pé ọ̀rọ̀ ẹ̀ ti dídí ọdún tó fún wa bí ọ̀rọ̀ ọdún tó fún wa ni. ìjọba ti fi ọ̀rọ̀ ẹ̀ ti dídí ọdún tó fún wa ni àtàjà ara wá di àdìsí àwọn tá wá di ẹ̀sìn wa wọ́n ti sírí àdìsí ẹ̀sìn tó tọ̀ àyífò. wọ́n mú àdìsí ẹ̀sìn kíkẹ́ ọ̀rọ̀ máa wọ́n wá sàkọ̀ lórí sílẹ̀ ó ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn àjẹ́ ó ní ẹdí ìṣe ẹ̀ka ti mọ̀ yẹn ó ti wà ìṣeré nìyẹn. asalaamualeykum warahmatulahi wabarakatuh.